Eh, awusedi. Ni he osuko e ma. Ma wa mo. Nye lila ni na jai mo. Na. Doku ko na. Kama. Ah. Ah. Ma to bi tuma zari oku do ni kana. Zara mi te do di. Mo jo ro wa zon. Eh. wa zon. Ah, you better take it. Are you taking it? Masina répété. Maman, maman, jẹ̀dẹ̀, maman. Ayọ̀ wọn fi. Maman jẹ̀dẹ̀. Mẹ́ka gàmbá yìí, ta ló lè ṣe? Àfi ọlọ́run ọba. Ọlọ́run ọba, ọba tó láyé. nasiwe. nuna jẹ sisi àti ọdẹ lọ wa dẹ si. rẹsítọ inú huru ma jẹ si. lóko lóko lè kó lè wà rẹ. sẹsẹ ala kiri o mi o kisẹ yi mo kisẹ yi sẹsẹ ala lọ. Merci. Merci. Non, non, non. Nous, on nous dit c'est alcool. Oh, Dieu. Arrête. Arrête alors alors grand grand ma to grand ko ka no ble itati do ko do so do joran fo do aha azawa ma ti le ta Ami se a. Alo kan ye fere. Asa ko ba. Ayi. Yo wa nu ko.